ìlú àwọn àgbà èrè já àfihàn sọ ìlẹ̀kẹ̀ já tòǹtò wú tanimọ́dò yago yájú da jìnnìjìnnì bọ́ amọ̀kùn ṣèkà ẹni tó rò wọ ló ń fọwọ́ fọ náà ẹ̀ ìlú àwọn àgbà sinimá tó tà sí ohun táwọn àgbà ìlú fòkùn ṣe tìlú fi dàrú ẹ gbà. ó yá ohun tẹ́ fún ó yá tẹ̀lé ọjọ́ keje ti ré kọjá báyìí o sẹ́ńtọ́ lọ sígbó olúmọ akínyẹ kó dé ńlọ́lọ́ ni ọ̀bọ̀ yìí o. àwọn aláṣẹ ìlú fòṣàlú lè wọ́jẹ́ lòṣà bá bínú ó fa faraya ó fìlú lògbòlògbò. àkùkọ kọ lóru àràsán ìdíjà gbogbo ọ̀dọ́ ìlú sọ́kú lọ́jọ́ kan ṣoṣo kí ló dé ìkúnlẹ̀ abiyamọ. àwọn àgbà wá kú wọn ò rí ọba sígbàwò kò kú kí ló padà ṣẹlẹ̀ gan. ìpàdé dinú ìlú àwọn àgbà níbi táwọn àgbà ó ti kọ́gbọ́n. odidi ọdún kan la fi yaṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà àwọn àgbà òṣèré King Dr. Saheed Òṣùpá lérè pàìmọ́ bàbá ẹ̀dá ẹ̀ olóyèdè ikue nancy suwaye jerry ayilara abalalo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ embassy films and records international ló produce ẹ̀ ìfakọ̀rẹ́dẹ́ karim ló direct ẹ̀ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o tó bá ti jáde ẹ má dá òtí ẹ̀ ẹ rà á kẹ́ ẹ wò ó kẹ́ ẹ kọ́gbọ́n ìlú àwọn àgbà iṣẹ́ ju iṣẹ́ lọ ẹgbà bẹ́ẹ̀. tó bá ti pé ọjọ́ méje tá a rí irú obìnrin bẹ́ẹ̀ a tún lè rí irú obìnrin bẹ́ẹ̀ mọ́.